بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نعم التفسير عندكم كلام بطنان الأقوياء المكتسبون نعوذ الله تعالى تعالى وسلم سيفي لا حظ فيها لولي ولا قوي مكتسب زكاة كسيت فوق قرنين كلسيت فوق لبا فوق على شيشة láti kó lọ sọ nínú àwọn ẹni tí wọn lẹ́kọ̀ọ́ láti gba zàgà àwọn náà bàbá èèyàn lè fún bàbá rẹ̀ ní zaka nítorí bọ́lá mo ṣe dáadáa sí bàbá rẹ̀ èèyàn lè fún ọmọ rẹ̀ ní zaka lórí bọ́lá mo ṣe dáadáa sọ́mọ èèyàn lè fún ìyàwó rẹ̀ ní zaka torí pé gbogbo àwọn ènìyàn lójúṣe ìnáwó bẹ́ẹ̀ ó ṣe lórí wọn. nínú àwọn tó lẹ́kọ̀ọ́ láti gbà zaka. afẹ́fẹ́ ní wọn sẹ́sùn ìṣèké láti rọ ẹ̀mí wọn sódà tí wọ́n fi lè gba islam ọ̀kan alákó zaka fáwọn káfí ilé ọ̀rọ̀ kòtòrò náà ọjọ́ ọ̀lẹ́kọ̀ọ́ láti lọ zaka kọ̀tọ́ lè á lè rí sọlọ́gbọ́ ààrẹ ọ̀sọ́lá àwọn fámìlì àmì ọ̀gbọ́dọ̀ gba pọ̀ àti zaka wọn ọ̀gbọ́dọ̀ nítorí pé eléyìí ọjà kọ́lé àti yìí èyí tọ́nà fẹ́ fà níbi àtìmọ́lẹ́bí rẹ̀ ìdíjọ́ náà ní àwọn aráàlú àwọn àmọ̀lẹ́kọ̀ọ́ sí zaka nítorí pé zaka ni àwọn sọ́dà kan ìnáwó yíyá àwọn sọ́dà kan náà ìdọ̀tí àwọn ènìyàn ni àwọn míì lè jẹ́ ṣùgbọ́n níbi àtìmọ́lẹ́bí rẹ̀ bàbá rẹ̀ ti ká níbi àmọ́lẹ́bí àlejò àlejò bákan náà. bá tún jẹ́ ọmọ ọ̀dọ́ wọn àbáwọn ẹrú wọn irúfẹ́ àwọn ènìyàn náà zaka ìyẹn ní fámílì òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ sọ̀rọ̀ náà wọn tó lè gba zaka wọn náà ẹrú lè gba zaka nítorí pé ẹni tó lọ wọn bá gba zaka máa lẹ náà ní ọ̀kadà ní zaka yẹn lọ́wọ́ àwọn ẹni kasi àṣeyọrí wa àwọn mẹ́jọ tí a ti kà yẹn àwọn ẹlẹ́tọ̀ọ́ láti gbàṣẹ ká sọ̀tàn kàlọ́ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀lù ìdánilẹ́sẹ̀ tẹ̀fíìmù kan tó lè yẹ.